对对。 Good morning, sir. kọ́jú Odùduwà sílẹ̀ o eléyìí òun ṣàṣe Odùduwà aṣọ Spain ni mo fi rán káwọn mo mo fi rán English wear thanks ma ayé yada Adéolú. Yẹmisí ọmọ òdúdú ẹ̀yin tí bá ti skip orúkọ yẹn má bínú o <laughs> ẹjọ́ abẹ́ṣe challenge fèsì <laughs> mi ò tiẹ̀ fẹ́ ọjọ́ sunday tẹ bá rí mi tí mi bá kun makeup ẹjọ́ kóníkàlùkù gbójú ẹ̀wà bí ọmọ òdúdú wà ní. I dey laugh I dey laugh Hmm. ṣe rí bínú yàrá yìí ó rough ṣùgbọ́n classic ilé yàrá mi ò ní rough bí òdòdó àti àná I will just I'm short of words ayérayé ẹ̀yin ọmọ òdòdó ma good morning sir good morning ma yẹ dada lẹ jí sa yẹ dada lẹ jí ma ẹ pẹ̀lẹ́ sa pẹ̀lẹ́ ma. aṣọ òdòdó. mi mo rí òdòdó mi mo rí òdòdó tí mo fẹ́ kọ́ lẹ́lẹ̀ wá ẹ̀jẹ̀ lọ́lẹ̀ Sunday Igboho kò nídìí kẹ́ fún mi lọ́fọ́ kò nídìí because everything about this social media is a deceit eh, ṣé mo correct they deceive and deceive. <laughs> People can deceive you, eh? Anyway. Hmm. Ó dá mi lójú. Àwọn kan gan cross ẹsẹ̀ I'm bí. to do? òdòdó àwọn cross like that. Wọ́n cross like that. Yeah, èmi náà jókòó sẹ́bẹ̀. Kí n cross No ẹ má bínú bedroom mi rough lẹ́mi kọ́kọ́ fi wọ̀nyí ọ̀rọ̀ Odùduwà ló jẹ́ kó rough láti àná báyìí bí mo ṣe jí mi ò tíì mi ò tíì eléyìí mo ti ẹ̀yà ah, mo fọ eléyìí so blanket yẹn mo fi bora mi tẹ bí ó ṣe kàmẹ́ ṣó ti yé mo dẹ̀ pẹ́ kí n tó wọlé lánàá ti yé nísìnyí báyìí tá a bá ti jáde a máa bọ́ aṣọ tá a bá ti bọ́ aṣọ Odùduwà báyìí akọ̀bàṣọ english sí ṣé ti yé mi ì lè pariwo púpọ̀ because wọ́n ṣe school ní online so bí three three thirty tó máa close náà ni tó máa ti bẹ̀rẹ̀ ní eight láàárọ̀ the class start eight o'clock then finish three thirty so bọ́lá. Voilà. ẹ ti fi mí joyè ìyálájẹ worldwide owó la fi ń jẹ ìyálájẹ o ìyálájẹ tí ń kà wá o mi ìjà mi ìjà ìyálájẹ orí Facebook o mi ò fẹ́ kó gbé lẹ́bùn mi ìwọ ni dára wà yàrá tó ṣú èyí yorùbá tí n gòdì ọmọ nàìjíríà ni mí ṣùgbọ́n àwọn Canadian citizen ọmọ ọjà ọmọ aláàbí ọ̀hún. aṣọ tí mo ró aṣọ tí mo wọ̀ yìí aṣọ òdòdó wa. oh my god <laughs> yọlọ orúkọ mi o mi ì dẹ́gbọ́dọ̀ sílẹ̀kùn kọ́ bàbá pariwo ó ṣe lẹ́jọ́ inú yàrá mi rọ̀ fún ọ <laughs> inú yàrá òdòdó wa èèmọ̀ ń bọ̀ yàrá mi rough ẹ jẹ́ nǹkan kọ́fì wọ̀nyí kó má dàbí irọ́ it's very rough for this now àṣe kìnnì àwọn òdòdó à ọ̀gá this room is hot is is is rough but uh, you know èèyàn ògùn ògbúdọ̀ máa tọrọ ẹ̀jẹ̀ nígbà míì this room mo jí báyìí kọ̀ wù mí láti àwọn ẹlòmíì. ọmọ <laughs> dúdú. fine. hey, dáàdì mi ọ̀gá yìí dára talk show wọ́n máa kún bẹ̀ two thousand bóyá náà pé fifty tó jáde lánàá ah ah oh my god she fell on lọ nìyí so sọ fún yín kẹ́ mi ì mórí ọmọ dúdú àti máa play ni o kó má lọ dìjà hmm, bá play àìdí ọmọ dúdú àwọn gbogbo wọn <laughs> sọ ní ìsọmọ dúdú wa èdè tí mo sọ yìí <laughs> kó má bàa dìjà unity we stand yo <laughs> unity we stand day we fall so kó má bàa dìjà ọmọ dúdú wa èmi ìmọ̀ tí máa play ní èdè yóò ti yẹ even go ẹni tí mo rí ẹni tí mo pè tó wà lábújá nìkan èmi ò mọ torí pé àmọ́ bí tá a lè pè sí ní ilé Odùduwà tó máa di even mọ̀ sí ọmọ Odùduwà fúnra ara wọn náà pè mí lẹ́ni kò yọ kíkí. Ọlọ́run ẹ jọ̀ọ́ tó bá le jù tó bá mú mi jù máa yọ wíìgì yìí o ìyí ẹ̀ mọ̀ pé wíìgì ni ọdún kò dirun mi màá yẹ kẹ́ rí bí orí mi ti rí orí mi ò dàbí orí àwọn sẹ̀mí ọmọ Ìgbò tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa Odùduwà bẹ́ẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí dáadáa kòkòkò kẹ́ni pé nógo èrìà ni. ẹ̀rọ dára dára jọ orí dára bí orí ọmọ yíbo dára tọ̀ ọjọ́ wo ló tún dà báyìí how much can I get it ma kí ni get what kí lẹ tún fẹ́ get láàárọ̀ ìbáyẹ̀ torí ọlọ́run tó bá ti di mo ti orí mi ti site how much owó so okay can play gospel gospel kì í ṣe do àbí okay gospel hausa àbí bo àpèlè kí lẹni yẹn lòun fẹ́ mo ti much You ló jẹ́ n you. o mo much <laughs> ṣe mọ̀ pé tí bá ń wà lórí ṣáàtì báyìí <laughs> tí wọ́n bá sọ pé wọ́n ti sọ owó excuse me tí bá ń gbàdúrà tó bá ti jẹ́ kọ́ọ̀tì àwọn <laughs> tó bá jesus name we pray my name ẹ̀jọ̀ excuse me o ẹ̀jẹ̀ sáré gbé kọ́ọ̀lù yìí business mi. àwọn èèyàn máa kún orí dára talk show yẹn then we be debating àwọn ń lọ ní o nǹkan máa ṣe o ah, ah i don't know nígbà tó wá yá lánàá máa gbọ́ tí sunday Ìgbòho tó bá bẹ̀rẹ̀ sí í gbé èpè sílẹ̀ ọmọ kékeré wá ń ṣépè fáwọn àgbàlagbà yorùbá ilẹ̀ yorùbá ọmọ Odùduwà ẹ ṣe rí mọ́ ṣe bínú yàrá yìí mo mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni kí n má tẹ̀ wọ́n ti ta bá àrẹ́ǹjì ẹ̀ yàrá <laughs> pé kò ṣe pé bóyá bó ṣe wà inú èèyàn ò lè ló bẹ́ẹ̀ kò kò ṣe pé kò kò bá ojúmu náà ni as the quality of the house and the quality of the material gan it must not be scatter. okay so but I left it like this to describe Oduduwa, how Oduduwa look like. You understand? They may be quality to themselves. You know how much you buy yourself. Also, they will only, hey. Gbogbo àwọn Yorùbá tó ta Yoruba? Ta ni wọ́n tà wọ́n fún ta ló ra Who buy? báyìí ṣebí nǹkan tó bá nǹkan tí ọjọ́ tí mo bá rẹ́ǹtì buy to let to rent to To buy, eh? rent ni wọn máa ń pè wọn you understand because you be the one to be paying the bond títí ṣó ti yé bẹ́ẹ̀ so far you are there you can transfer it to another person so when they are telling you you buy a house in abroad you pay small small even àwọn tó rent gan mm. so when òyìn ẹkọ la fẹ́ sọ láàárọ̀ yìí mo gbọ́ yíṣọ nìdúgbò ní wọ́n ti talẹ̀ yorùbá gbogbo àwọn àgbàlagbà tó talẹ̀ yorùbá gbogbo ta ló rà ta ló rà sójú yín ni wọ́n ti sójú ojú ta náà ti sanwó ọwọ́ ta náà ti ra ilẹ̀ Yorùbá ẹ̀yin fúnra yín you don't understand yourself mọ kéèyàn wà kó Yorùbá ò nídìí láti mú gbó wọn ò ní láti mú sìgá wọn ò dẹ̀ ní láti ṣá prapra àbí kó mú anything ìṣe tí wọn bíi ìtàmúgbò ni ìṣe tí wọn ẹ má bínú ẹ̀yin dádì àti ògùngàn ọmọ yorùbá ẹ jọ òkúlẹ̀ ni ẹ má bínú oh wọ́n ti ra wọ́n ti talẹ̀ yorùbá sóde máa mú igbe àti èpè àwọlẹ̀ ṣẹ́kọ̀ àwọlẹ̀ wọ́n yìí sọ pé kó dáa wọ́n yìí sọ pé kó dáa tó fẹ́ gbèlè lánàá now tell me ìyá ẹ̀yìn rí haúsá kó ṣe pè fún ilẹ̀ haúsá pé kò ní bẹjọ́ fún ilẹ̀ haúsá ẹ̀dẹ̀ mọ̀ pé Sunday Igboho ní oògùn wọ́n ṣe sọ èpè ló bá dé ẹni pé mi ìdílé gbàdúrà lẹ́nu ewo làbọ̀ ká máa súre fúnlẹ̀ náà ká máa gbàdúrà fún káwọn kan máa ṣépè lójoojúmọ́. <laughs> mi rẹ́rìn oh my god wọ́n ti lè ra lẹ̀ yorùbá ta ló rà á ta ló tà á gangan ẹ jọ̀ọ́ ẹ bá ti tà á ẹ pínṣẹ́ àtẹ̀mí fún mi o <laughs> ẹ má bínú o. <laughs> ẹ rí ní ìgbà tí wọ́n ń tẹ̀sọ̀ mọ́ wọ́n bá mi lórí Facebook mi talk about Oduduwa we going now Republic of October 1st. gbogbo bó ṣe ni wọ́n lọ yẹn àwọn bàbá yẹn àwọn bàbá tó yẹ kó wọ́n láìkí ayé jíjẹ àwọn ọmọ Odùduwà máa ní mo ń jayé orí mi ara ọmọ Odùduwà náà ni adé orí ọ̀kẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe láìkí ayé jíjẹ wọ́n máa lọ patí lọ́jọ́ yẹn <laughs> ẹyẹ máa lè ṣó <laughs> ẹni tí ò bá ti gbọ́ máa gbé ìgùnù àwọn tó bá gbọ́ wọ́n máa gbowó <laughs> ẹjọ́ ta ló ta lẹ́yìn Yorùbá jẹ́ má gbàgbé mi o ẹjọ́ ẹ fún mi sí àtẹ̀mí o inaye yaro inaye je ori Hausa ko ni ma ko si inaye baba Hausa ina inaye yaro inaye yaro inaye ba yaro okay okay báyìí Hausa ṣe ba ń jó ṣe báwo ni ìjọ Hausa náà ta ló lè kọ́ mi <laughs> ẹgbẹ́ èpè ló bá dé lánàá mo yá jókòó pé ẹ àwa máa gbàdúrà ó ti ta sọ́dẹ̀ gbòó lára ó ní gbogbo àgbàlagbà ó di àwọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni youngest àwọlẹ̀ ní ilé rẹ̀ ẹ̀rí òrìkò lẹ́nu ọ̀tẹ́jọ́ ń fi yàrá ìwọ̀n ṣé ẹ rí ẹ̀ bá lẹ̀ quality but mo fẹ́ wo ẹni tó fẹ́ rà ṣe rí àwọn luxury houses they make it okay to make it luxury they put necessary things to make it okay also inside for people to check in, in, in the into the building you know what they do they also make it tidy they make it all right are you getting me hmm. well we thank God for yesterday I don't think there's life loss I um, àwọn èèyàn yára one brain you understand me uh, to and I want to advise people ah any tí Boom, bú mi ń bí o ẹ má bú mi o <clears throat> ń bọ̀ náà. Hmm. ọmọ àlè ilẹ̀ Yorùbá ìyẹn ah, mi sọ irú eléyìí náà tó pè rẹ̀ ní kinní kan sí tó pè mí náà mọ́ ṣé <sniffs> dúró dúró mo sọ pé ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ máa lọ ná mi ò bínú àbí mo sọ pé but mo mọ̀ pé ọmọ ọkọ bàbá ọmọ ọmọ ọkọ mi ni mí ní ọmọ ìkàrẹ́ ni mí bóyá tí ìkàrẹ́ ò bàdẹ́ ń ṣe ilẹ̀ mi ò mọ bí ti yóò ti yé yẹ mẹ́ẹ̀mẹ́ yẹn bọ̀ mo ṣàmọ̀ pé ọlọ́run ló dá mi ṣó ti yé yín but ìwọ tó sọ wípé ọmọ àlè ilẹ̀ yorùbá ló péré yẹn orúkọ ẹ̀gán ṣòpin ọmọ àlè ni ẹ́ dp ẹ ó ṣòpin ọmọ àlè ni ẹ́ the way tó fi kọ́gan ó ṣòpin ọmọ àlè ni ẹ́ o gbọ́dọ̀ mi bẹ́yẹn ẹ̀hẹ́ ó kọ́ ilẹ̀ yẹn ní capital ó kọ́ ọmọ yẹn náà ní capital àti small letter ó wá kọ àlè yẹn ní small letter yẹn mi pé èmi ò kì í ṣọmọ àlè ṣó ti yé bẹ́ẹ̀ yẹn torí small letter ló kọ́ o ti understand o gbé small letter o dẹ̀ gbé o wá kọ Odùduwà yẹn ní big letter ṣó you understand orúkọ ẹ̀ dẹ̀ rèé olóúnjẹ sọ bares bares ó ní ìwọ ìwọ o barren o tún barren o mo mọdù tó mọ orúkọ ẹni ìwọ Saul ẹni ègún tí wọ́n kọ̀ olówó á barren àgàn bí tí mo translate si sí fún ẹnìyẹn ó tún jẹ́ àgàn àgàn tó ń generate àgàn ò ń gbọ́dọ̀ mi orúkọ ẹnìyẹn tẹ́mi ọmọ Odùduwà lówó ló ń lo orúkọ tó ń jẹ́ yẹn kí n dẹ lóhùn kó ṣèbínú ló bá dé o kò jẹ́ èpè tó ló ti ṣépè fún rẹ already èmi àwọn tó de bí mi àwọn tó ni mi wọ́n mo pé ọmọ ọkọ ni mí tí mi ò ṣe ọmọ àlè for real for show are you getting me torí oju ọmọ ọkọ òun ló máa ń rí bí mo ṣe rí bàbá tó bí mi mo jọ dáadáa ìyá mi náà wọ́n lè rí traces ẹ̀ lára mi orúkọ tí mo dẹ̀ ń jẹ́ Fọláṣadé Ṣubúladé Bọ́lá orúkọ ọmọ Odùduwà ni are you getting me orúkọ Yorùbá ni mi tiẹ̀ sọ pé Odùduwà orúkọ Yorùbá ni mò ń jẹ́ orúkọ tiẹ̀ you are a fake from in and out from your head to your toe you are a fake person so tell me How can I be moving with fake people to a fake place? Be real for one day. Be real to yourself. Stop deceiving yourself. Okay? Stop deceiving yourself. Some of you, I mean, those of you, ọmọ Yorùbá don't tán máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ Me, but Yorùbá mọ́ dáadáa because wọ́n fake kó o máa English And you don't know that if I want to speak that English, only with my mí, màá tún máa sọ fún yín pé English fún because anyhow tí má tẹ̀ ṣe sọ́gun kì í ṣe orúkọ wẹ̀ kì í ṣe òyìnbó kì í ṣèdè bàbá mi and èdè bàbá mi náà mo dẹ̀ sọ mo lè sọ despite pé mo tẹ̀ mo mo ò gbélé ṣó ti yé i can speak it very well ó lé èdè màmá mi ni mi ò gbọ́ because mi ò gbé bẹ́ẹ̀ mi ò dẹ̀ lè gbé bẹ́ẹ̀ mọ́ láyé are you getting what i'm saying because mom sí mi gan kò sọ so ọmọ ọkọ ni mi to the call tí mo gbọ́ are you getting me mo hate kéèyàn wà lórí kámẹ́rà kó máa ranting I hate I just want to declare to you this morning and those of you under my platform this morning that you want to listen to what Bola has to say. I tell you, those of you on the Facebook, just on the back of your camera, just the way I stand on my own now, right now, you ranting, most of you ranting. When you talk, you'll be able to stand on your word. Actions speak louder than voice. Okay? Actions speak louder than voice. But you ranting, you talk jargons, you talk anyhow. A lot of people, fake people under you. to tell you that èèyàn to máa ń wò yín gbà mí báyìí kó lè ju twelve gan tó jẹ́ rí person. Àwọn èèyàn tẹ àmọ́ tẹ mo wọ̀nyẹn gangan. But you be deceiving yourself, go and be buying crowd, they be buying crowd for you. To tell you that what you are saying no is also bang létí o. They telling you that you are nothing because i was expecting yesterday lánàá yẹn mo quiet if everybody ni kì í ṣe pé you know i was learn mo fẹ́ wo dán mo fẹ́ wo bó ṣe ń ṣẹlẹ̀ gangan ah ifá mo tètè kúrò níbi ó yẹ kó wá gbé kọ̀ǹtínà yẹn lójú mi ọdún wọn ti gbé ṣó ti yé torí pé kò lè pẹ́ bẹ́ẹ̀ wọ́n máa tún lò náà wọn but you know what mi ò rí gbogbo everywhere wá silence ni ó wá di pé fẹ́ẹ́m fẹ́ẹ́m kọ́kọ́rọ́ ṣì ń lẹ́nu ẹ̀. I don't like people telling me wá lọ ṣe báyìí o wá lọ ṣe báyìí o I hate it except God bá direct èèyàn tí èèyàn bá lẹ́ni sìn ó lẹ́nìkan tó send message to me low mi lóru ọ̀gànjọ́ three o'clock mo wà mo àmọ́ àwẹ̀ mo ti jí láti twelve thirty mo le pray tán kí n tún padà sun bọ kí ṣe gbogbo àti máa wá sórí social media náà mo wá ṣe kí ṣe pé bí a mò rí nǹkan ṣe mo le máa fi fóònù mi ṣe àbí kí n ka bible mi àbí kí n kàn máa ṣeré pẹ̀lú ara mi àbí kí nǹkan máa ṣeré lórí bẹ́ẹ̀ mi kí nǹkan máa wo mirror kí nǹkan máa wo facebook kí nǹkan máa wo nǹkan tó bá ń ṣẹlẹ̀ káàkiri àbí kí n lọ yàrá ọmọ mi kí n gbọ́wọ́ sí lára kí n máa súre fún I don't answer because the way you think some people ẹ máa kọ̀ wí pé ẹbí ó ṣe robot wọn náà ìmọ̀ àmọ́ yín ní robot gbogbo ẹ̀yin ṣe ń lo àwọn fóònù tó wà expensive àti ẹ̀yin tẹ̀ ń lo kí ni wọ́n pè wọ́n hundred wọ́n ní gbogbo iná sì máa kó wọ́n máa tán bá ti wáìpù àwọn èèyàn tó fẹ́ wáìpù tó ní wọ́n robot ni wọ́n fẹ́ nílò jù ẹ̀yin ò tí ì rí ni ẹ̀ tí ì gbọ́ ni wọ́n ní kẹ́ ẹ ní sùúrù kẹ́ tó di robot ẹ̀ mọ̀ pé wọ́n ti sọ majority of you di robot ni ó yá go now go ó yá come come ó yá do this now dẹ́mi yẹn pé robot ò ní brain is using battery ok robot ò ní brain ó ń lo battery ló ń lò sórí yín burú ni ìwọ tó gbé red red wọlé yẹn <clears throat> mo dẹ̀ ní mi ò ní ṣépè báyìí o bọ́tí yìí ti bá yín ìwọ bó ṣe gbé rẹ́dì rẹ̀dì wọlé yẹn náà ṣe ló kọ́ lẹ́tà àbànújẹ́ ó dẹ̀ máa gẹ̀ẹ́tì ẹ̀. lẹ́tà àbànújẹ́ ló kọ sọ́dọ̀ Elédùmarè kò ń ṣọ̀dọ̀ tèmi and say bye bye to yourself dágbére fáyé ṣùgbọ́n dágbére fáyé torí pé o kọ lẹ́tà àbànújẹ́ ó dẹ̀ máa rí gbà kí ọdún tó parí. ìyẹn mi pé ó ń touch yín báyẹn ó hàn sí yín when you are not a robot let me tell you if you are not a robot when you stand on your word when you talk tí o bá yẹ pé wọ́n sọ sí ẹ lẹ́nu you should be able to stand on it that's why tèmi bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ní eh, go and do this just be a business somebody man àbórí yín burú ni ṣé ìpè tèmi lẹ fẹ́ bàjẹ́ láti fi tú tẹnìkan ṣe ni because mo jẹ́ threat fún yín pé ó kí àdúrà tó ń gbà yẹn ti pọ̀ jù bóyá ó affect yín seriously And then you want to tell me, you want to channel me to another place. I've seen you before the time. Okay? I see God show me things. And I don't bother because of the way you treat me. What God has for me is more important. Èmi you're a robot ni now. Mo a robot. I'm not And mi see me about mọ̀ rí anyway i don't need to talk much actions speak louder than voice at times when you love somebody at times you talk to them. You want to be rẹ̀dìrẹ̀dì yẹn kí ló wá ṣẹlẹ̀ ń sìn ètò òfin bínú tẹ rẹ̀dìrẹ̀dì la phone ẹ mọ́lẹ̀ ní bóyá owó ẹ má lè bà mí ìwọ phone fọ́ fóònù ẹ bínú ṣe ń bí ẹ̀gàn yẹn fọmọ́lẹ̀ ọwọ́ ẹ̀ wàá lè nọwọ́ wàá kàn lè nọwọ́ báyìí wàá kàn lè gan abó mọ̀ ni <laughs> bí ó ṣe ríre ẹ lè sẹ́pẹ́ quality but not tidy not serious we have a lot of expensive things here mi ò sọ pé tèmi ló wọ́n jù o but mo sì dúpẹ́ fọlọ́run náà I give thanks to God about a year ago a lot of people on this facebook wọ́n máa ní mama dárúkọ facebook they abuse me ẹlòmí lè ní wo wọ́n ṣe máa ń sọ classic lele. it's not going classic really. where i thank god i'm renting they renting also but show your classic and the way my room is rough now they show they are the way their bedroom were rough then it was eh, you know me over your yọ but tell me bá you, I want yọ your. But máa wá síbi tí máa ń ṣe iṣẹ́ àtìmí tó anybody ò ra dátà fún mi Odùduwà ò ra dátà fún mi kò sọba tó pè mí tó sọ pé òkè owó yìí ẹgbà ọ̀dọ̀ kábíyèsí kan ló ti wá àbọ̀bọ̀ àbẹ́nìkan ló ti wá àbódùdúwà lóní kan fún ẹ o kò sí òdùdú ò bá mi ra mọ́tò òdùdú ò fún mi lówó òdùdú ò ṣe nǹkan kan báwùsá bá fún mi lówó lẹ́ni ẹ bá sọ pé haúsá ni mí tó bá fún mi lówó lẹ́ni àbí tó ní tó bá mi ra mọ́tò mọ́tò tí wọ́n ti ẹ̀rà tí mo lóòdù tó pọ̀ ju ilẹ̀ haúsá ló ti wá ìyẹn mi pé owó haúsá ni àwọn tó ra mọ́tò yẹn gan pàpà wọ́n ní haúsá ni wọ́n bá ṣòwò jù àwọn haúsá ló ń rà mi support Hausa mi support Yoruba, mi support Igbo mi ò dey against anybody but some of you will come ẹ bá báyìí Odùduwà ni kò support àríyànjọ sọ ọdún fọ́ọ̀sì yẹn a máa lọ ṣe rálì ní pẹ́sùlì ní agbọ́dọ̀ gbọ́ Odùduwà ní àwọn odò àṣẹ tí wọ́n wá ní eléyìí olórí burúkú wa sọ pé ọmọ àlè Yorùbá ṣé ìwọ ọmọ ọkọ ni pẹ̀lú orúkọ fake báwo ni Ferrari ṣe máa máa jẹ́ ọmọ Pirare pinne kan báwo ló ṣe máa jẹ́ ọmọ Yorùbá torí ẹ burú àní kò fọ́ fóònù ẹ mọ́lẹ̀ má wulẹ̀ tẹ rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì mọ́ fọmọ́lẹ̀ gbòs ṣó ti yọ wàá lè ṣe kí ni wàá lè nọwọ́ go etí mi á lè ṣe gbá fún ẹ bọ̀ tó tó débi máa yí ọwọ́ ẹ sẹ́yìn ni wàá mọ̀ pé mo kẹ́ṣẹ̀ èmi yàrá ò dey believe for mouth ẹ̀yin getí mi àdẹ̀jọ wáyé lọ́jọ́ kan àlejò lọ ìgbà tẹ́mi dé ń pa mí kò sẹ́ni tó sọ fún mi pé ó yá o wá gbà ṣé ọmọ Odùduwà tí ò mi lówó tí ò rẹ̀ mí lẹ́kún tí ò sọ pé gbà o ọmọ Odùduwà kan ni wọ́n pa lẹ́kún yìí o ọmọ Odùduwà náà dẹ̀ lára ọmọ Odùduwà náà ló máa nà ẹ́ ṣẹ́yìn ẹ̀ bá ní kí n máa tẹ̀lé yín kò tí ì tó ẹ máa tẹ̀ lọ kó dẹ̀ dágbére fáyé lónìí bó ṣe ń tẹ̀ yẹn lórí pláfọ́ọ̀mù mi tó ń tẹ rẹ́dìrẹ́dì yẹn tí n bá ti lọ sórí pláfọ́ọ̀mù tiẹ̀ wá tẹ rẹ́dìrẹ́dì síbẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí kó má rí bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n tí mi ò bá ti wá tẹ́rẹ́ dìrẹ̀dì fún ẹ mo wá sọ tẹ́lẹ̀ fún ẹ lónìí ìbànújẹ́ tó wà lọ́jọ́ friday yìí ọjọ́ kejì oṣù kẹwàá ọdún two thousand and twenty ìbànújẹ́ kọ́run kò já sílẹ̀ ìwọ tó tẹ́rẹ́ dìrẹ̀dì yẹn ọwọ́ tó fi ń tẹ̀ ní orúkọ tí bàbá tí ọmọ àti ẹ̀mí mọ́ kó máa fi gbọ́mọ̀ sí i tó bá padà wá sábẹ́ platform mi àbí tó jẹ́ ní tí mo mọ̀ rí ni ẹ tó wá sọ pé kí n súre fẹ́ tí n bá gbàdúrà fún ẹ tí mi ò mọ̀ pé wọ́n ni kí àdúrà náà kó dègún lórí ẹ̀ double portion kí àdúrà náà kó wá ṣe kí ni kó jẹ ẹ́ kó mú ẹ bí jẹjẹrẹ kí àdúrà náà kó jẹ ẹ́ látòrí dé èékánná ẹsẹ̀ ọwọ́ tó fi ń tó fi ń tẹ rẹ́dìrẹ́d yẹn ọwọ́ yẹn ó yá lọ fi gbé ọmọ sí i ó yá gba lẹ́tà ọ̀fọ̀ tó o bá láyọ̀ tẹ́lẹ̀ kó bàjẹ́ gbogbo ohun tó o ti ṣe láyé ẹ̀ kó parẹ́ lójú ẹ̀mí you you you that you are wicked ẹ wicked gan náà ẹ máa brag ní wìtẹ́nu lórí iṣẹ́ àti igẹ́ yẹn a máa jáde ní on the first yẹn báyìí Buhari máa gbà gbogbo wọn máa gbà tẹ bá ti gbà àwọn kan ló máa ń jàjà òmìnira kì í ṣe gbogbo ìlú tẹ ń jà fún yẹn kí gbogbo ló máa ṣe ṣó ti yé mẹ́rin but at least gbogbo ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ you are more than millions are you getting what i'm saying you are more than millions you are more than millions you should be millions yóò ti yé mẹ́rin you cannot stand it on it on that your word on that very day i look at all of you àwọn ọmọ kéékèèké Sunday Igboho was disappointed yeah anyway do you know what because you know why i don't support because i know you deceive yourself a lot you deceive yourself ẹ̀yin lè máa polè wájà lè máa polóko am you are only dramatica. you only performing acting ni ẹ heart ni are you getting what i'm saying you hurting ìgbà tí mo mú èpè fún wọn sìn ẹrù ìpawọlé nìkan ló láṣẹ lẹ́nu ni àbí Sunday Igboho nìkan ebi ò ní ṣépè fún àwọn Yorùbá mi dẹ̀ ní ṣépè fún àwọn àgbàlagbà but tí ó bá ṣépè náà fún wọn bóyá ó ti lọ bá àwọn àgbàlagbà kan tó wá di ọjọ́ yẹn tó ń disappointed it can cause anybody tó bá ti wu awolẹ̀ kejì kò sí nkankan ayíkẹ́ tí mi ṣé o dúró máì tí dúró o ṣó gbọ́ máa hẹ́ máì tí dúró náà kí ló tó fẹ́ máa tẹ wọ́n tẹ̀rẹ́ o dẹ̀ ń tẹ̀rẹ́ dẹ̀ o dẹ̀ fẹ́ stop kí ló fẹ́ mú ẹ kó stop ṣó sínwìn ni má stop náà. <laughs> ó ní Fọláṣadé fake pastor like vice president of Nigeria <laughs> ṣe orí original ìwọ kò sẹ́ni tó fake tó ẹ láyé ó rí pé mo kàn fẹ́ kó o dúró kó o fara gba ìpè kó o fara kó o aṣá dáadáa ni kó o tó lọ because èmi sì mo ríra mi mo dẹ̀ àwọn èèyàn dẹ̀ rí mi wọ́n dẹ̀ mọ̀ mi àwọn èèyàn mi náà mi dẹ̀ mọ̀ mi ní real life ṣe ti understand but you wọ́n sìn you are a faith to the call that nobody can even identify you orúkọ ẹ kò ń ṣe ti Yorùbá are you getting me bọ́n bá wù ẹ́ dáadáa tí ó bá jó mo kó mo kó máa gbé fèsì ẹ̀ gbogbo nǹkan tèmi fake fake I mean kò sí fake ń bẹ́ẹ̀ ṣe rí fake mi ò ṣótírí kò sí fake skin mi gan kò ń ṣe fake tó ti yé àwọn ọmọ haúsá mélòó ló tiẹ̀ máa ń lo bleaching cream bí ọmọ yorùbá ṣe ń lo everything about you Odùduwà is a fake Not èmi mi ò kọ kúrò mẹ́ o all of everything about all of you you are too fake you are too fake you create impression and it's not good to create impression. ohun tí ẹ jẹ́ lẹ máa lẹ jẹ́ ohun tí ò ṣẹlẹ̀ lẹ máa ló ṣẹlẹ̀ ẹ máa ń fabricate ẹ máa ń purọ́ ẹni tó bá ti báyìí mọ̀ pé mo ti kúlẹ̀ lẹ́ẹ̀kan bàbá àgbàlagbà màmá àgbàlá ẹ má bínú ọba àti yorùbá but ẹ má you don't be be frank to yourself once nàìjíríà ò dáa àwọn kan lónìí wọ́n ń gbàdúrà fún nàìjíríà ní pé nàìjíríà ò ní bàjẹ́ because it's so good to die haúsá mélòó ló ń bleach. mi ò lè sọ haúsá tó ti wà lẹ́kọ̀ọ́ àbí tó ti use mọ́ yorùbá àbí tó kàn jẹ́ pé bóyá bàbá ẹ̀ kìnnì kan haúsá mélòó ni you think everything about you ẹ̀rẹ̀ dẹ̀ ráwọn haúsá gbogbo gèlè burúkú burúkú tó ń ta káàkiri tó ń ṣe fún yín yẹn tí china ń ṣe fún yẹn o mélòó lẹ rí lórí uh, uh, orí haúsá ẹ jẹ́ ń wé gèlè haúsá fún yín bí haúsá bá fẹ́ ṣe ìyàwó á wé gèlè aṣọ tó wò yẹn gbà míì tó bá kàn fẹ́ ṣe é pa bí ẹ wo gbogbo àwọn ọmọ buhari yẹn náà ẹ̀yin rí gèlè gèlè aṣọ tó ń bá wọ̀ bóyá gíní brocade àbí léèsì òun náà máa wọ̀ wọ́n á tún fi borùn sí ṣé wọn beautiful ni everything about yorùbá ògùn yín gan ẹni tó bá lò máa dán gòó lára mi ẹ máa ṣòfò tó rògùn yín ò gbè o i tell you ìkà ògùn yín ìkà ló lè ṣe kò lè ṣe nǹkan tó dáa when you talk you cannot stand on it you you are too fake tẹ́ ẹ bá ní crowd lórí Facebook yìí fake ni. tẹ́ ẹ bá ṣe tán tán ṣe bíi pé ẹni forty five thousand nígbà tó ṣe kí ni irọ́ ni ẹ jẹ́ ká ṣe ẹ ṣe pátí kárí náà àwọn tó máa wà ń pati wọn lè má ju two hundred three hundred lọ ẹ dẹ̀ ní àwọn bíi thirty thousand tó ti wò yín it mean that they love you they are they ẹ just stop doing deceiving yourself face reality ẹni wọ́n ta yorùbá mo ní ẹni tó bá ta fún tó bá ti ra yorùbá tó dẹ̀ ta tó wá gbowó kó fèmí tèmi. ọmọ kékeré wọn ní ọmọ kékeré kò kì í yájú ságbàlagbà ṣebí Sunday Igboho lánàá ó dẹ̀ ṣe pé fún gbogbo àgbàlagbà ilẹ̀ yorùbá that's too bad because she i mean because he wants something to be done and they didn't follow him it doesn't mean those one don't have their brain as well are you getting what i'm saying and tí òkun bá ń wó ruru wọn you see i'm waiting for today second day mo dúró fànà yẹn tí n bá ti raṣọ dúdú à ń sìn ìyẹn mi pé ṣaṣọ dúdú à náà mi ìkúkúra kàmpálà léèsì gan kì í ṣaṣọ dúdú à kò ń english ni english ló ṣe we just take the material and sew it to our own the way we want style àwọn aṣọ tí gbogbo yín rán lánàá tẹ́ fi ṣe white and black white and green yẹn kì í not even yorùbá aṣọ òkè tó bá jẹ́ ètò ṣe ti china ló jẹ́ ti yorùbá bẹ́ẹ̀ tó bá jẹ́ white àǹkárá yẹn ti yorùbá kò ń ṣe ti yorùbá èyí tó jẹ́ white and black eh, white and green yẹn kampala nìkan ẹ̀ẹ́dẹ̀ ṣe Kampala yẹn ní green àti white you are too fake. when you bring your opinion people don't follow you sori pé ìwọ yìí sì mo kàn ń wò ẹ́ níran mi ò block ẹ fake name fake id everything about you fake Taba ẹni tó wà ń bẹ báyìí ẹnìkan tó máa jẹ́ ọmọ gọ́tà kan àbólóbùkù kan ó lè jóun ló wà ń bẹ̀ a dẹ̀ tún lè wà surprise kó jẹ́ nìkan tó yẹ pé you don't even expect láwùjọ ló máa wà ń bẹ̀ ara fake things tá à ń sọ náà rèé instead of you to go down and go kẹ ẹ lọ ṣe kíni ló go and find out the secret of your problem there is a problem in Yoruba land tó tó tọ́ and kò dẹ̀ sí nǹkan náà ni orúkọ máa ń ròyàn oríkì máa ń ròyàn ọ̀dàlẹ̀ ni wọ́n ní orúkọ tí wọ́n fún wọn níjọ́ náà lọ́rùn wọ́n ní Yorùbá ń chí torí ẹ lọ gbàdé according to history bẹ́ẹ̀ ṣe ti ń lọ wájú tẹ̀ ń gba ẹ̀yìn tẹ́ máa lọ bí tẹ́ máa ṣọ kò ó ṣe pé ẹ fi ṣe kà tí yorùbá bá ń jẹra wọn lẹ́sẹ̀ tó ń bá nínú family kò ó ṣe pé wọ́n fi ṣe kà because of orúkọ ẹ máa kọ́kọ́ ṣèǹjẹ orúkọ yín Odùduwà mi ò ní pé kò dára are you getting me but ẹ kọ́kọ́ ṣèǹjẹ yorùbá ń ṣèyẹn náà àbòsí àti rìkíṣí ó ń disturb everybody yín àbòsí àti rìkíṣí ó ń disturb everybody yín ẹni tó ní problem á máa sọ fún ẹ pé ó ní problem ẹni tó ayé ẹ bàjẹ́ máa sọ fún ipá ayé ẹnìkan wèrè á máa pèèyàn ní asínwín yorùbá mo ti rí yorùbá ni mo dẹ̀ rí pé kò sí ní tẹ́lẹ̀ ṣe fún yorùbá wọn wà please they don't wọn kì í appreciate nǹkan they don't appreciate their things until they get lost until it get spoiled until they lost it they always condemn their things in tí wọn ò lè ṣe they are always fatuate abi infatuation kọ́ máa ìmájì àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ àwọn tó ṣẹlẹ̀ gangan tí wọ́n rí yẹn wọn ò ní fẹ́ embrace ẹ̀ wọn ò ní fẹ́ pọ́nlé. ẹlẹ́ quality ẹ yẹ ká fi yàrá yìí ká fi ṣẹ̀sáǹpù fine aláwọn quality things níbí heart yẹn very àwọn made in America míì wà China ìmí dẹ̀ wà ní Indonesia àbí kí n pẹ́rọ ni kí n sọ pé Paris ni wọ́n ti wá ètò ìbára ń Paris tó bá jẹ́ made in Paris náà màá sọ fún yín tí bá tẹ̀ wá ń pariwo gan pé made in Paris gan pàápàá òun yẹn ò ṣe anything kò hard quality mọ́ mi they will be telling me pé àdéhùn ah, yẹn mọ quality ó ti tán ara lack of fake life tí Nàìjíríà ń live náà nìyẹn àṣe àṣe ẹ̀ ń wọ́rọ̀ mi China ò lọ import kò sí ìlú tí China ti máa import anything yàtọ̀ sí àwọn nǹkan tó máa tún lò láti fi ṣe nǹkan nílùú wọn kò sí ìlú tí China ti lọ import ẹ̀ instead of that àwọn ìtàló àwọn France àwọn Italy àwọn gbogbo àwọn ìlú America gbogbo ló ní àti Canada wọ́n ní àwọn gbogbo loose àwọn gbogbo ẹ̀ náà ní branch wọn ní ìlú yẹn do you know what what they produce in, in China kì í it's not all of them that is fake they do that because their labour is cheap I get what I'm saying. Their labour is cheap, but they still produce the quality of the loose àti gbogbo nǹkan tẹ̀ ń wọ̀ Are you getting me? They are not fake be real to yourself okay and na mo dẹ̀ ń sọ fún yín mi ò ní pé kí Odùduwà má lọ ẹ̀pọ̀ àbí ẹ̀pọ̀ but tá a bá lọ tẹ́ bá lọ ẹ má jẹ́ ní tiẹ̀ tí kàrà mi torí mi wa Canada anybody ma ti sọ fún mi pé kémi wá lé o àfi ẹni tó yẹ pé tó bá ti sọ fún mi tó ń àṣọ mi ni o ní okay tó bá ti mo ba ti ni garage. tó tóbi tí wọ́n dẹ̀ ti ń ràn ní mi gan to dé tèmi mo ní òótọ́ sọ fún mi pé this is your garage and this is another house kì í ṣe lémi ẹ̀ máa dé sí mo dẹ̀ ní enough cash bí báyìí náà tí máa fi ṣó ti yé tí máa fi ṣe mẹ́nìtì tí mo fẹ́ ṣe kò anybody should tell me to come home to Nigeria people telling me to come to Nigeria they tell you you have no wrinkles o despite pasunkun báyìí although it's a gift you know It's not Nigeria or Canada that did this one. Are you getting me? But a lot of problem is there. And I don't want people to deceive me. Do you think I can be deceived? <laughs> When some people deceiving me, I'll just smile. And again, I don't want to talk much. I don't want to talk much on that level. See, the house is, uh, let me turn it. You see, it's not too even too rough, but the bed is rough, okay? But there's a way I can do it now that it will look more presentable, more nice, that I will enter my room and it will be smelling good without perfume. If I wear, if I remove this clothes and then mo sweat, see, normally ó yẹ kí n níbi tí máa kó àwọn aṣọ tí a bá sweat ó ti yẹ pé ó lọ yẹ fún laundry ká kó sí tí máa kó pẹ̀lú àwọn míì tó wà nílẹ̀ tí ò tó sì smell good In tí ẹ fi perfume sí do you think those one will be smelling good they also wọ́n máa máa mí sí ara wọn and then everything will be like others ṣó ti yé you put nǹkan tó bá yẹ kó fi sí place put it in place nobody should call anybody ọmọ àlè bí má jẹ́ ọmọ àlè nílẹ̀ yorùbá mo lè jẹ́ ọmọ ọkọ nílẹ̀ haúsá àbí mi ìṣe ọmọ yíbò náà ṣó ti yé yín bọ̀tẹ́ ẹni tó bá dẹ̀ ń pèèyàn ní ọmọ àlè yẹn original ọmọ àlè ni bọ̀tẹ́ èmi bọ́lá fọláṣadé ọmọ ọkọ ni mí tòdì kọ́ tí n bá wọ ìró àti bùbá aṣọ ìlú tán bá ti ṣe màá sọ mo kàn lè fi rán style kìíní ẹ̀ ní eléyìí sì kì í ṣe ó rí pé mi block anybody àtẹni tó tẹ red red. somebody say you are humble and uh, humble and ṣe kíní kan today mo humble báyìí mo ti ṣe pé kí ni wọ́n pè ní humble ṣé tó pé mo kúnlẹ̀ okay thank you ìdọ̀bálẹ̀ ọmọ kì í ṣe wá <laughs> ìdọ̀bálẹ̀ èmi tó yẹ pé kò sẹ́ni tó bá mi sọ̀rọ̀ ń gbà mí báyìí Mama sẹ òkè ẹ pẹ̀lẹ́ ma, ẹ ra ma, ẹ pẹ̀lẹ́ sa, ẹ ra mà ọjọ́ ọjọ́ jẹ́ kó dọjọ́ tó bá tanná lórí mi ọjọ́ sílé bàbá mi bá gùn mí ẹni yẹn lè máa ó lè máa disrespect mi kí n dẹ̀ máa wò ó níràn má dẹ̀ máa respect ẹ̀. This place, a lot of quality things is there. I'm not showing off. Are you getting me? You see? A lot of things is here. Well, you see. But look at this place. All these watches, I got about how many watches? I want suit skinny one one bẹ́yẹn. I got how many watches here? One, two, three, four, five, six. Uh, no, seven, eight. No, one, two, three, four, five, six, seven, eight. Nine. I go án àbí ẹ be kí n gbé Okay, carry aago ń pálí ẹ̀ mo ní mẹ́sàn-án mẹ́wàá aago mẹ́wàá ló wà ń bí ten three four five six seven eight nine ten o mi ìrẹ́lẹ̀ gan eleven wristwatch gbogbo wọn ló ní kéèsì wọn you get me now and they bought with money the different prices okay i will arrange it later it's very very quality oh i'm not showing you off i'm just doing illustration for you oh. you see this one now it's just sellotape we are not using sellotape for our face we are not using it for any clothes in the house how it got to this place i don't know we have a place for sellotape but sellotape also is here So the tape is not made for this place. You see, my cream, my body cream, I have a lot of body cream actually. This is not first time showing you this. It's here. This cream is not supposed to be here. Also, my baby cream is also here. Because it's supposed to be in our room. I mean, bedroom, I mean, bathroom, in the front of those, you know, to cream ourselves and to, you know. But it's here to tell you how little is not organized. Are you getting me? All right. Look at these ones. I think they are gifts. Some of those things, maybe when you go to shop, in shop, they give you some gift. Especially to buy lots perfume shop, they give you some a lot of things. You can see those watches and the phone boxes are here. They are not supposed to hear, okay? Even glue, I àwọn oríṣiríṣi come jewelries àwọn eléyìí náà mo purposely i put them here for purpose my perfume and this thing all the jewelries ṣé three ti rí gbogbo jewelries here. ló ní ibi tó belongs to look at them the bangle all those things they have places look at this one i think i wear this one last on sunday it's supposed to go back to where it belong but since that on sunday it's here another sunday can meet it here And if I don't take care, I don't take note of that. You know what happened? They everywhere. This place, I bought this one because it's also glitter, sparkling, it's good looking to make me feel okay. But when I started to pile up this place, you know what? It will litter this place and it will disfigure this place. After some time, if I continue like that, you know what happened? The place, I'll be tired of those things I will look for, I'll be looking for another one. There's nothing wrong with it. Simply because you litter it, simply because you dirty it, all things I put there, they are places, but they're also expensive. But when they are not in the good shape and in the right place, they mess up the places. And things, Nigeria is like that. I mean, Yoruba land is like that. Okay? It's like that. You don't know value of yourself any longer. You don't want to wait. A lot of people don't want to wait for the time, God's time. Which are Hausa people. I'm not supporting those. Domani Awomola ń pa wọ́n, Fúlàní ń pa wọ́n, wọ́n kan. Ààrí Fúlàní tí wọ́n kó, wọ́n lè lọ kó àwọn míì, wọ́n kàn déédéé post sórí Facebook, wọ́n ní Fúlàní. Mi ò sọ pé Fúlàní ò pa wọ́n àbí But Yorùbá our ourselves also, they kill themselves. Yorùbá fúnra wọn ń para wọn ṣé àwọn èèyàn tó ń fi àwọn èèyàn ṣètì tó máa ń fi ẹ̀jẹ̀ wẹ̀ àwọn ẹlòmíì dia are boast of oògùn oògùn gangan gangan olóúnjẹ Odùduwà agbára tó bá ní mọ́nú bá dé ilé Ifẹ̀ nígbà kan wọ́n sọ story kan fún wa a máa wà tremble báyìí ni nígbà tá a wà ní school wípé ó ní ibì kan ní ilé Ifẹ̀ wọ́n ní tí wọ́n bá ti débẹ̀ báyìí wọ́n ní gbogbo òkú tó ti kú pátápátá wọ́n ní gbogbo ibẹ̀ Ifẹ̀ náà máa ti rí are you to be then when i was in school pẹ̀lú bá ṣe lọ school pọ̀ ní during that time yẹn ṣe mọ̀ nígbà quality wọ́n ṣe fún yàn ní quality education I they tell you a lot of irọ́ that irọ́ down will be in your heart you be thinking eh? ah nígbà yẹn tí mo ti wò pé ah tí bá ti lè ṣe dàgbà báyìí wọ́n ní téèyàn bá ti délé Ifẹ̀ ó máa rí eh, gbogbo òkú tó ti kú ní ah, ọjọ́ kan ọjọ́ kan ibi tí wọ́n ti rí òkú yẹn ọlọ́run ní jẹ́ lọ́bẹ̀ pé ah èèyàn máa rí bàbá ẹ̀ ṣó ti yé yín mẹ́yìn àwọn ah, gbogbo àwọn èèyàn tó bá ti lọ́ọ̀lọ́ọ̀fù <laughs> tó bá pé you be able to talk to them wọ́n ní nílé ìfẹ́ wọ́n máa ti rí yẹ mo rú irọ́ burúkú burúkú burúkú burúkú tó máa gbé tó máa tó máa fọ́ tó máa ṣe then they be twisting your mind ṣẹlẹ̀ wọn mọ̀ pé ẹlòmíì dàgbà bó ṣe wà yẹn but their heart is easy to twist their heart their mind is very very easy to manipulate okay gbogbo bíbá yẹn sìn tẹ́ bá wá wo bí báàgì tí mo gbé jáde lánàá òun ló wà lórí bẹ̀yẹn tí n bá fi bíbá ìwọ̀n yìí ṣé kí n sún sísàlẹ̀ eléyìí apá abẹ yẹn ìyẹn ò tiẹ̀ kò ṣe bẹ́ẹ̀ náà rough púpọ̀ you understand I have my printer there the paper camo paper and the eh, printer tá a máa fi print àti àwọn scanning you know in that side everything owó náà fi ra ó dẹ̀ quality but it's not properly set it's not properly arranged it's not looking it's looking untidy ṣé yẹn ti mí pé kò dáa mọ́ ká lọ kó dànù ká wá bẹ̀rẹ̀ sí wá nǹkan mí ni ṣé ẹ fẹ́ ta quality kẹ lọ fìrà yín quality ni you just need to tidy up something you just need to show love and also to support the government and everybody every family should do what should do the right thing and stop causing wọ́n ṣe bí Sunday Igboho mo like wọ́n máa ń ọdún everybody náà tó bá tẹṣọ mọ́ nǹkan tó ń ṣe ó fẹ́ gborí èèyàn ni ìdá lọ́dọ̀ ọlọ́run àbí lọ́dọ̀ èèyàn nobody do anything for fun ẹnìkan tó pè mí ní fake pastor ń sìn to you mi ò ní mo jọ́ original because tí n bá follow tí n bá ṣe nǹkan tí òun ní kí n ṣe mi máa jẹ́ fake lọ́dọ̀ tiẹ̀ but some people know me as a real person are you getting me everybody ń ṣiṣẹ́ ni kó ba lè gboríyìn dà lọ́dọ̀ èèyàn àbí lọ́dọ̀ ọlọ́run nobody is doing anything for fun but èpè tó ń ṣe fún gbogbo yorùbá àti gbogbo àwọn ọmọ kìnínní lánàá yẹn mo ṣe wò pé kò sẹ́ni tó ta yorùbá everybody you know tẹ́nìkan bá rí nǹkan tí mo rí láyé yìí ni pé àwọn ọmọ yorùbá mo fẹ́ kẹ́ ẹ gba ọlọ́run tòótọ́ to stop deceiving yourself ṣé mo pé ń sìn yẹn àwa náà ti wà deceive rí teacher wa ló sọ fún wa ń gbà yẹn pé tẹ́ bá ti dé Ilé-Ifẹ̀ máa rá àwọn àwọn òkú tó ti kú olú Ilé-Ifẹ̀ ni wọ́n wà ọlọ́run gbọ́ ṣé Yorùbá teacher ló sọ ń gbà yẹn ó tiẹ̀ ní teacher wa kan ṣé teacher yẹn ṣọmọ Ondo ni and whatever children àwọn ọmọ tó bá clever tó bá ti kọ́ ní school he always always stick to their memory ni àwọn ọmọ tó bá brilliant ní tó bá sọ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn gan wọ́n máa rántí like me i'm like a recording okay àti sọ ẹ má já o ẹ má ṣe kinní kan o ẹ má ṣe gbá o ẹ má ṣà o tí àwọn èèyàn fúnra wọn tí olè ilé ò bá pe tìta wá tìta ò lè mú tó lè bá ń sí nǹkan bá ń yọ ẹlẹ́nu tó gun bá lè kó kó kó go and search them torí ẹ̀ ń gbà tí mo wà ń bí ẹ ó máa ń gbọ́dọ̀ family ẹ̀ wá bí ẹrí pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo gbé sílẹ̀ torí èmi gan ready láti trouble ẹni tó bá trouble mi o gbọ́ ìyẹn ni pé wọ́n lè gbọ́dọ̀ family ẹ̀ o tí ogun bá lè mú ẹ kó kó kó kó kó kó kó kó go and check the people around you tí nǹkan máa ń dún kó gbá kó gbá kó gbá tó dẹ̀ pé o ṣáà ń try gbogbo mi sẹ́ go and check the people around you who are eating part of your success and money then you know ó ti yé bẹ́ẹ̀ wọ́n ní tí kú ilé ò bá pàmò tó dé olè yín òun tí fúlàní bá wọ ilẹ̀ yorùbá tí ò i don't know mi ò mọ mission tí ó jẹ́ pé fúlàní máa wá o ìyẹn tèmi ń rò ní pé òkè buhari máa sọ pé o ó fẹ́ wọ ilẹ̀ yorùbá o kan balẹ̀ bá gọ́ọ̀mẹ̀ntì òun jẹ́ tó dẹ̀ jẹ́ fúlàní tó dẹ̀ wà jẹ́ president nsìn wọ́n ní i'm just like fake like eh, ọ̀ṣibàjò báwo ni ọ̀ṣibàjò ṣe jẹ́ fake mo ní pásọ àánú òjò ti lọ embrace ọ̀ṣíbàjò ó ti fàyà kó láyà ọ̀ṣíbàjò máa máa kò nílé àtìfù mọ́ because àwọn fẹ́ máa dún tó tọ́ ni àwọn oògùn tẹ́ nílẹ̀ yorùbá náà ní pé oògùn kẹ́ ẹ ṣẹ̀dú èèyàn bọ̀ kí nǹkan wà òkè kẹ́ ẹ táìdì ẹ̀ kẹ́ ẹ ṣe kó wà òkè ẹ̀ ní àtẹ́yù bọ̀ tó bá ní kó ba nǹkan jẹ́ kílẹ̀ tó ṣú sísìn wọ́n lè bàjẹ́ kí ní ẹ̀ ṣe lẹ́nu Odùduwà nìkan ló wà it's just like that nínú ayé torí pé èṣù wà nínú ayé ẹ̀yin ọmọ Odùduwà ẹ má mà bínú o pọ̀ bẹ́ẹ̀ ṣe disappoint Sunday Igboho lánàá àti àwọn kò dá ẹ ń gbọ́ it's not good let us call a spade a spade the guy was uh, so ashamed and so so so disappointed to the level on the camera line abusing cursing seriously on all the elders and obas of Odùduwà so sorry awolẹ̀ kejì ti dé o ẹ ti gba ìpè kejì ní October first two thousand and twenty ẹ̀yin Yorùbá pọ̀tẹ́pẹ́ yẹn kò sí lórí tèmi torí wọ́n ti sọ pé mi ọmọ àlè Odùduwà ní èmi báyìí sí Sunday ṣépè fún ọmọ Odùduwà lánàá Sunday Igboho good job well done for you to just to know that Sunday máa báṣẹ́ ẹ lọ Sunday Igboho máa báṣẹ́ ẹ lọ iṣẹ́ ẹ máa ń tẹ̀wá lẹ́nu Sunday máa báṣẹ́ Igboho máa báṣẹ́ Sunday Igboho máa báṣẹ́ ẹ lọ Sunday o máa báṣẹ́ ẹ lọ Igboho máa báṣẹ́ ẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ̀wá lọ́rùn Sunday Igboho máa báṣẹ́ ẹ lọ àwọn yorùbá ló kọ bẹ́ẹ̀ èmi kọ́ mo kọ help wọn ni ṣùgbọ́n tó bá wẹ̀ yẹn o tó bá ti kọ wájú sí ẹ tá tó bá kẹ̀yìn sí ẹ tá tó bá kẹ̀gbẹ́ àtòsí àtòsí sí ẹ tá tó bá ti kọ wọn nìkan tó ìrà rẹ̀ rẹ̀ gbà o ẹlòmíràn máa sọ pé jáde jọ bá wa ṣe ṣáàtì yẹn wọ́n yín músẹ́ báyìí ni jẹ́ kó pé wọlé sórí ṣáàtì máa ní pé kò pè àwọn opponent yẹ àwọn tó bá ẹ ṣe competition ló ń bẹ̀ wọ́n <laughs> wọ́n máa ní wọ́n bẹ̀ wọ́n ní kọ́ lọ disrespect ẹ̀ tó bá disrespect mi èmi kọ́ ló sick ìwọ ló sick up sí ẹ̀ ìwọ ló yá wèrè mẹ́ <laughs> tí o bá disrespect mi tẹ́mi dẹ́ ń pè ẹ́ ní orúkọ tó dáa tí mo ń pọ́n ẹ lé tí wọ́n dẹ́ ń disrespect mi show that you are mad you show that orí ẹ ò pé you show that you are crazy ni kí ló kàn mí pẹ̀lú yẹn. àbáṣe Odùduwà mo wọ̀ ni <laughs> ọmọ Odùduwà yorùbá ń ṣí haúsá ló fún wọn lórúkọ ìṣẹ̀dẹ̀ kọ́kọ́ lọ gborúkọ látọ̀dọ̀ ọlọ́run orúkọ rere orúkọ wo ni ó ní a kì í ó pè yín ní yorùbá ń ṣí mọ́ nígbàtẹ kẹ ló wá orúkọ míì a kì í ó pè yín ní yorùbá ń ṣí mọ́ kẹlẹ́ ẹ̀ mà jẹ́ yorùbá ń ṣí mọ́ dáàtì alábòsí àti rìkíjì rìgímọ̀ bàbá rìgímọ̀ màmá rìgímọ̀ ẹ ẹ bàbá rìgímọ̀ ẹ màmá rìgímọ̀ ẹ ẹ bàbá rìgímọ rìgímọ rìkíṣí rìgímọ bí rìkíṣí àkóyí falafala ẹ kí ni ná wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà ọtọ nkẹ. Hmm. bàbá rìkíṣí bí màmá rìgímọ ló bá tán you are free you are free Oh today i don't want to block anybody so that you no be thinking that wọ́n ti bu òǹdùn kò tiẹ̀ dùn mí torí pé àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ fún wọn tẹ́ ẹ promise ẹ fulfil promise you just promise sunday you be there for him on 4th of october you all go out and rally but nobody come out tell you that for sunday go you all disappointing gbogbo yín disappointment lẹ bá dé fún ṣé mi yẹn lẹ́nìkan máa sọ pé i hate you Mama." máa sọ pé i hate you Mama." máa sọ pé máa máa dùn <laughs> i love you Mama. máa gbé yẹn sórí wàá jẹ Mama máa máa sọ pé ó yá o sínétọ̀ <laughs> bí ṣe bí ṣe rí mi sínétọ̀ ni mí nínú yàrá yìí níbi bísínẹ́sì ni àmì sínétọ̀ speaker of house mi ni mo jẹ́ bẹ́ẹ̀ ni gbàjà bínú lé mi gbàjà ní gbàjà ní gbàjà ní gbàjà ní gbàjà ní gbàjà ní. <laughs> bóyá lẹ mọ̀ bóyá lẹ mọ̀ pé president ni mí nínú ilé yìí wọ́n wá vice president vice president mi kò disappoint mi ọlọ́run ni gbogbo president overall everybody òṣùgbọ́n nínú ilé yìí ó tún yan olórí ó tún wá ṣe nǹkan tó ṣẹlẹ̀ ó fún mi vice vice president mi kò disappoint ẹ̀yin ni titi yín disappoint yín o so ti yé yín ẹ lọ rúùlù nation yín dáadáa. <laughs> God saved him yesterday <laughs> tó bá lọ ṣàyàbí ẹ̀yìn lánàá ọlọ́pàá ti gbé lọ <laughs> àbí tó yẹ pé wọ́n tiẹ̀ lọ jáde lásán Sunday Igboho should even thank God for his life because if those people come out and even cause problem for him they go and arrest Sunday Igboho kíákíá no máa lọ ju Sunday Igboho síbi tó máa ń dùn wọ́n sí níbi tó dáàkì yẹn <laughs> ibi tó ń ju Ṣòwòrẹ́ sí Ṣòwòrẹ́ jáde gan-an. Hmm. Hmm don't know anything àwọn bàbá yẹn wọ́n ní dàgbàlagbà orí tó fi ṣe kí ni ó ní ìwọ ọmọ kékeré máa lọ ó ní tójú ẹ̀ fi jìn ẹ̀rí mo rójú àwọn ẹlòmíràn ojú wọn ti jìn àgbàdé wọn dákẹ́ pé ẹ́ arúgbó ara ṣe bẹ́ẹ̀ yìí sì níṣan <laughs> Sunday Igboho níṣan ògùn dẹ̀ wà tán bá ti ẹ̀gún síbẹ̀ yẹn á disappear àwọn òyìnbó àwọn ní kásẹ̀ rẹ̀ lẹ́yìn àwọn ti gbẹ́ wọ́n bá ti gbẹ́sẹ̀ sógiri báyìí <laughs> wọ́n bá ti gbẹ́sẹ̀ sógiri báyìí ọkàn lọ ni ọ̀fẹ́ yá ó yá wọ́n lè bára wọn ní wọn ò ní jẹ́ wọ Canada o <laughs> pẹ̀lú ẹsẹ̀ kan tó bá wọ plane wọlé <laughs> asylum go nígbà wọn wọ́n <laughs> tiẹ̀ lóògùn àwọn bàbá yẹn wá ní ìyàmọ́ ìwọ́n máa lọ wọ́n máa máa pè wọ́n sì lé gungun at least ó sì níṣan ògùn dẹ̀wọ̀n wọ́n ní Sunday tó máa ń jókòó sílé tó máa ń dẹ́rù bara rẹ̀ ìyàwó Sunday ò yá kìlọ̀ fún Sunday gbòó gbogbo àwọn tó kó sẹ́yìn nì irọ́ mọ̀ nì àwọn èèyàn mọ̀ mọ̀ ń gbúrọ̀ gan mọ̀ ní ẹ̀jẹ̀ ń bá yín sọ̀rọ̀ ọ̀pọ̀ ọmọ olúbo ni yín náà Sunday Igboho ọ̀dùn mi lọ o ọ̀dùn mi lọ ṣùgbọ́n mi ọ̀tá sí mi sì ń bá mi dojú àwọn èèyàn tí ò bá sì bá mi jà ò ti gbé ọgbọ́n èrò ò sí lẹ́yìn rẹ o wọ́n kàn ń tọ̀ jẹ ni o Sunday Igboho ọbẹ̀ tá a ṣọ́ra rẹ̀ torí wọ́n lọ níyàwó o sì kọ́ lé àwọn ilé ńláńlá wọn ah! ọmọ ti kú báyìí ní ó kú sí ọ o àwọn èèyàn lè ti yan pa o wọ́n lè máa sọ pé olórí ikú orí oníkan ọwọ́ mọ òun ni ó kọ́lé kan ó bá gbowó they will tell you to move go máa lọ à ń bọ̀ a máa tó dé a máa tó dé a máa tó dé wọ́n bá ti dáná ni wọ́n ti yọ ti lọ olórí ikú hmm, àwọn bàbá àgbàlagbà wọ́n ti rí nǹkan ayé ṣe ń jẹ́ táwọn ọmọ kékeré àwọn ọ̀dọ́ ló mọ ń láìkì láti kú ṣe ráwọn bàbá tí ń bẹ láyé sí i ń jẹ́ ayé orí mi kì í ṣàyìndé nìkan lọ́kọ́ o àwọn bàbá tí ń bẹ lóde ẹ̀yin rí pé gbogbo àwọn bàbá ni gbogbo oná ti fọ́ ọmọ kéékèèké tán ọmọdé ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ayé ni lójú wọn wọn ni ẹ̀yin ẹ lọ ẹ é kú ẹ rè é dákun ẹ lọ wọ́n lè gbòó wọn ni wọn fẹ́ talẹ̀ yorùbá èló lẹ́ẹ̀sán oníkálukú tó kódà ìyìn tètè gbọ́n ni ẹ gbọ́ hmm. ìyìn tètè gbọ́n ẹgbẹ́ mi náà ti gbọ́n tó bá ti ta ní bá ríbi tá a lè tà náà ká gbowó ká lówó lákàǹtì owó ló ṣègboro ń gbọ́ wọ́n lè gbowó tọ́lọ́run ti bọ́ ọ ṣe àwọn kan mọ̀ lé wọ́n hètì ẹ̀ gan o ilé ńlá tọ́ lọ kọ́hún wọn ò fẹ́ kó gbé bẹ́ẹ̀ wọn ò fẹ́ kó pẹ́ ń gbọ́ kò sí jésù jésù kan ló wà ó sì ti wá ó sì ti lọ ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì láti wá ṣèdájọ́ ayé nàìjíríà tó bá lọ kú fáwọn èèyàn kan péré wọn kàn jogún ìyàwó rẹ ni àtàwọn ọmọ rẹ wọn bẹ̀rẹ̀ sí rán wọn ń jẹ́ mi ò mà ní jẹ́ tiẹ̀ o àní tó bá ti kọwájú sí ọ̀tá tó bá kẹ̀yìn sí ọ̀tá ẹ̀gbẹ́ ọ̀sán náà ta o tòṣì náà ta tó bá sì ti kù wọn nìkan yá tẹ́rọ ara rẹ gba Sunday Igboho báwo ni Friday yín ẹ̀yin tèmi ẹ pẹ̀lẹ́ ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin ọmọ wa ẹ ṣé o bàbá Odùduwà ẹ ṣé o ẹ dákun wa ò fowó ránṣẹ́ sí mi o Odùduwà ò fún mi lóò hm. wọn ò sì bá ń rọkọ̀ wọn ò bá ń rọkọ̀ wọ́n sì sọ pé ó dàgbọ́n láwọn ìjẹ̀bú ò sí ní odò àbí nkankan àbí <laughs> ọ̀rọ̀ ìjẹ̀bú tiẹ̀ ó dà ipá bẹ́ẹ̀kúta ń bẹ ní Odùduwà ṣùgbọ́n wọ́n láwọn ọmọ ìjẹ̀bú ò sí ní odò àbí mi ti ṣe gbọ́ sórí kò sí nǹkan tá à ní gbọ́ tán ìjẹ̀bú ló ń bá mi rọkọ̀ ẹ̀yin tẹ̀sí bá mi rajà ìyìn yájú sí yín o ẹ mọ́ bínú tàbá sì ti yájú ẹ dákun ẹ ṣé o ìwọ tó tún ti kọ́ lẹ́tà ọ̀fọ̀ kọ́lọ́ọ̀ ń jẹ́ òtètè rí gbà ẹ ṣeun gan ẹ ṣé ẹ̀yin Odùduwà ẹ ṣé bàbá mi àti ìyá mi ẹ ṣeun ẹ ṣé ó dà pé màmú náà wà lára Odùduwà àbí Kogi ò sí lára yín ni ó dà pé wọ́n wà ń bẹ̀ Kogi náà súnmọ́ Haúsá Kogi súnmọ́ Haúsá Kogi báyìí mo kìíní mo kìíní I love you guys thank you very much thank you very much thank you very much <laughs> ẹ ṣé gan ni ẹ má bínú èpè tí wọ́n ṣe lánàá yẹn ni ò jẹ́ kí èpè lè ṣiṣẹ́ àìka tó wá máa gbàdúrà ọjọ́ kejì ẹ ti gbọ́ Sunday go ọ̀ní kú fún àwọn ọmọ rẹ o kọ́ yá tètè yá fèrè fásisì ò ṣe díẹ̀díẹ̀ ṣó ti yé. <laughs> ẹnìkan tún dárúkọ pé even example me i don't even watch anybody these days <laughs> and even they block some of them they press them for guinea <laughs> wọn nobody do ṣá Ati, <laughs> adebuari, adebuari ń tiẹ̀ ọ̀ ń polówó kírímù adébuhari gbogbo ojú rẹ̀ adébuhari lórí pọ̀ ń jà fún bá mi mi ìfẹ́ ta sí adébùhárí ò ń ta cream gbogbo ojú ẹ bó ṣe rí n kò dáa ó sì máa polówó cream yẹn gbogbo bó ṣe rí tẹ́lẹ̀ ó fáyín nísìngbà tó ń taṣọ ó bá ti wá nǹkan míì fi sí i bíi pé kó rọkọ̀ àwọn kòrólà kó ní kó mọ bọ́ fi ṣiṣẹ́ ìyẹn tiẹ̀ wà ní secret torí pé ẹ sì fẹ́ bá skin àwọn èèyàn jẹ́ fẹ́ fún wọn cancer wọn ti fún wọn náà ọ̀rẹ́ rẹ tó já ọ sí iṣẹ́ tó ṣe àti gbogbo ojú ẹ ó máa jẹ́ òtètè age àbúrò ló jẹ́ sí mi But look at you. You look at I you look like my mama. Eh? And I like it because they speak for, you know. At times they speak. But mama should you know you will do Adéwò àríyó lójú bí ojú èdè. Èdè tàtún fi ọwọ́ èèyàn náà ó tún fáyọ̀ ṣé mo pé olé mi. Oníwórà are wórà rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó táyìndé fẹ́ tẹ́lẹ̀. You <laughs> ò go on the lọ competition pẹ̀lú bó ṣe jábúrò mi bẹ́ẹ̀ ni niskin lọ fẹ́ sọ ni this is me for real ẹn èmi ò ti ti ṣe blogger gbogbo ayé ń bí ni ẹ̀yin tẹ́tí lo twenty years on stage àti twelve àti six ẹ mọ̀ pé mi ò ṣàlàyé yín ṣáṣẹ ṣámọ̀ but the truth will be said. mo wíire àbí ìwíire Sunday Igboho ẹ kò rà ajé àná ajé àdí o tí yóò ní bàjẹ́ o ọ̀ ní sọmọ ní ọ̀ ní kú báyìí o Sunday Igboho ẹ pẹ̀lẹ́ Odùduwà tẹ́ bá ti débẹ̀ ẹ sọ fún wa àwa sì wà ní Canada báyìí o. <laughs> ṣé ẹ gbọ́ mi ṣe ń bọ́ rárá sọ ni. wọ́n <laughs> ah! ní wíìsì adébùwárí. ní Auto Bola fake pastor ó tún pa mí lẹ́rìn ẹ tí blọọgì mi sẹ́mi náà bá ti wọ sẹ́mi náà bá ti wọ Guinness book ọ́ ìmọ̀ blọọgì ṣe bí ẹnìkan náà ti ń blọọgì mi sí pé mi fake pastor ní tí mo ti ṣe tí mo tún ti fake fún yín ṣé mo gbowó lọ́wọ́ yín ni àbí mo ti gba grand nílùú òyìnbó ni kí lẹ fẹ́ fi sọ́nsìn ìsìn jí lóròrò abẹ́ sanwó dátà mi ni <laughs> ẹ kí ló dé àkókò sì ń bọ̀ tẹ́mi náà bá gbowó ẹ sọ ẹ mọ búlọ́ọ̀gì mi ẹ búlọ́ọ̀gì mi ẹ dákun ẹ dákun ẹ ṣe o ẹ ṣe ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ orúkọ tèmi òun náà ni ọmọ Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi jẹ́ Ṣubúládé ọmọ bíbí inú Ìkàrẹ́ ọmọ bíbí ọmọ Ìkàrẹ́ lèmi Ìkàrẹ́ àkókò ọmọ Olúkàrẹ́ ọmọ Olúkàrẹ́ àlèlà ọmọ arógun má ṣá ọmọ aṣọ̀tẹ̀ má rù <laughs> àwọn tó bá mi ṣọ̀tẹ̀ wọ́n ti gbẹ tán wọ́n rò bóyá wọ́n fi ṣàkọni wọ́n ń gbẹ sí ni lójoojúmọ́ wọ́n lè san tó bá wọn bẹ́ẹ̀ ni tẹ́lómi ò bá ṣán pankéèkì mójú kò lè bóde abẹ́fẹ́ kí n yọ gèlè orí mi fún yín kí n yọ wíìgì ni ọmọ sì beautiful ọmọ náà bá ń ṣìn bẹ́ẹ̀ ni grandma tó sexy ó yá fi ayé wọn wá ẹbí ayé wọn wá ẹbí ayé wọn wá àgbà èèjẹ lọ fi ayé wọn wá ẹbí ayé wọn wá. ẹ gbọ́ ni ẹnìkan sọ fún mi lánàá ó ní àǹsì mo ní yes ó ní where are you from mo ní i'm from Nigeria mo ní are you sure mo ní yes what do you look like um, mo ní are you sure mo ní yes ó ní i don't see Nigeria that have this like this that have this you when it close your foot on is going to fit you Money ní don't say that Nigeria are beautiful especially ọmọ Odùduwà bó ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ ọ̀sá lẹ́ẹ̀kan ó ní Nigeria are beautiful ó ní and you don't use cream you are black you are chocolate your colour like that Your the Nigerian people used to skin the remove their skin and they be you know mo ní ẹ̀ mo ní àwọn ó ní ó Congolese no Congolese àwọn ìwo ló pè Haiti people they don and ó ṣàdárúkọ àwọn ìlú tẹ bá dẹ̀ máa wo gbogbo àwọn tó ń lọ sí kọ́lọ̀ yẹn ìdá yibo àti Yorùbá Yorùbá dẹ̀ ló ṣe jù ẹ ṣe ẹ ṣàjẹ́ máa ṣe dáadáa be real for yourself okay be real owó ni o ẹ jẹ́ bá mi rajà ìtúrí Ọlọ́run ọmọ Odùduwà ọmọ Odùduwà ẹjọ ẹdùrọ Ọlọ́run ẹ bá mi ra mọ́tò àwọn ọmọ Odùduwà oríṣiríṣi Rolls Royce lápò ló síbẹ̀ àbí kọ́ máa fẹ́ ṣe ẹ̀yẹ ní àárín ẹ fún ẹ bẹ jọ ọ́ tẹ bá fẹ́ odù láìsí mi odù láìsí ẹ bá mi ra mọ́tò ẹ kọ̀ ránṣẹ́ four hundred thousand méjì four hundred thousand kó má ti wọ̀ one million torí mọ́tò Rolls Royce yẹn ẹ̀yin tó sunkún ní mi ò ní rọ̀gbọ̀n ẹkún I don't it. rosro yẹn four hundred ni o Canada money four hundred thousand kò dẹ̀ latest model two thousand and eighteen àbí seventeen kọ́ ni ìyẹn mi pé two thousand and twenty ẹ̀ ó tún le gan ìyẹn máa fẹ́ owó tó six hundred thousand dọ́là ni o ó ti ra lé kọ́ńdò bíi tí mo ń gbé sí ó lè jẹ́ bíi èló ra lé tán bá kàn ti ra méjì náà wọ́n wá fi ẹ̀mẹ́pẹ́ tó bá ra mọ́tò eight hundred thousand lọ eh, eight hundred hmm, hundred thousand dọ́là lọ́wọ́ ẹ̀ ìwọ̀gbọ́n á ń jèrè for some time ẹ kàn máa rí mi màá kàn máa màá kàn máa wá sórí kinní ni bọ̀ tí ngbà méjì ó bá ti sí ọ̀rọ̀ báyìí mọ̀ pé mọ́tò ta lóòdù lánàá kò sí èrè púpọ̀ mẹ́ <laughs> kò sí èrè púpọ̀ mẹ́ ó ti yé wọn ti mọ́tò Àbújá ò tí wọlé tí ọ̀dà Àbújá bá wọlé bẹ́ẹ̀ ni ọ̀dà Àbújá tó bá ti wọlé bẹ́ẹ̀ ni ṣòṣì yẹn náà but ẹ̀yin tí ẹ ra tànà yẹn náà God bless you ẹ ṣé God bless you. ẹ bá mi ra mọ́tò Auto Success lórúkọ tèmi ń jẹ́ <laughs> Auto Success lórúkọ <laughs> tèmi ń jẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi rà á ẹ torí Ọlọ́run. Ah ọ̀gá tó bá fẹ́ kí n máa pè wọ́n ní ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá tí ò bá ti yọ owó this time around no greeting nothing nothing bẹ́ẹ̀ ni o give and take nílé ayé o tó bá patronize me, máa patronize ẹ torí bẹ́ẹ̀ tó bá ti fẹ́ ra mọ́tò nílùú um, èkó um, láti èkó lọ sí Ìjẹ̀bú Òde bàálù ní kẹ́ẹ̀pì bàálù ní kẹ́ẹ̀pì ẹ ṣe èyí ti mi oru ti mú tí bá dẹ̀ ní kí n ṣí kíní àyọ̀ ọmọ mi ń ṣe lẹ́sìn omi ìwọ́n wà ní school ó ń ṣe wọ́n wà lórí òṣìṣẹ́ so I cannot chat much. Buhari need you. <laughs> Ṣé you mọ ẹ lè ṣe adviser? Kókó tí wọ́n bá need adviser kì í ṣe adviser tí wọ́n bá tọ̀ If <laughs> they need you in Nigeria, <laughs> ẹ máa kọ́kọ́ sanwó ní upfront. Kì í ṣe gbogbo owó tí mo I gbà ẹ kọ́kọ́ san upfront fún mi. Upfront. ẹ máa sanwó front ń bọ̀ nù. Bye bye for now. Thank you, love you. I'm going to work. Mo ń lọ